ọba tí ó dààmú wa kí rámọ́dánà tó dé dákun máa dààmú wa nínú rámọ́dánà o dákun máa yẹ̀yẹ́ wa bí rámọ́dánà bá tún tán. ọlọ́run o abẹ́ọ́ àfọlájọ kan rẹ̀ lọ́nbẹ̀wọ́ ọlọ́run ọwọ́ lọ́ba tí ó tó dúró tì wá tí ó dààmú wa kí rámọ́dánà ó tó dé. a tún bẹ̀rẹ̀ Ramadan náà láyé àtàláfíà ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó mú dààmú bá wa ọjọ́ gbogbo rẹ̀ ọmọ ọrọ̀rùn kọ́dà bá tó rò pé yóò le tó o sì sẹ́rọ̀ ọlọ́run ò ṣe o àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run musa gba àdúrà wa àwa dúpẹ́ àwa bẹ̀ ọ́ ọlọ́run bí Ramadan náà bá tún wá lọ tán náà mọ́ dààmú wa o mọ́ gbé wàhálà bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa o ọlá nàbì lọ́dọ̀ ọlọ́ eléyìí ni mo fi kí wa láàárọ̀ ìkáàbọ̀ sórí ètò yẹn tó wa Ramadan Kareem ètò alábàríkà ti ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alábàríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé mo kí gbogbo ẹ̀rọ olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ tí ń wò mí tẹ́ ń gbádùn ètò mi tẹ́ ń gbádùn ètò yìí tí ń wáyé láti lè ṣe Orísun Ramadan Kareem wípé a palẹ̀mọ́ ọdún torí pé tá a bá ti múmú mẹ́wàá kínní nínú Ramadan mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì náà látún ti ń fi ẹnu rẹ̀ gúnlẹ̀ lọ yìí bí mẹ́wàá kejì bá ti tán báyìí ká máa kíra wa kú palẹ̀mọ́ ọdún ló kù kọ́lọ́ndà wa láyàtà láàfíà níta fi sọ ọdún náà ọlọ́mọ fi wọn ẹnì kọ̀ọ̀kan ń ṣètò ìwà ètò Ramadan Kareem tó jásí pé lékìrí lékìrí lábalábala ni orúkọ mi lè yípadà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run insha Allah ta'ala á lọ sókè lọ́hùn nísìn á lọ wo eré orí ìtàgé wa tí a máa ń ṣe fún wa tá a pè ní ẹ̀kọ́ Ramadan tá a bá wá dé láti bẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run mi àtàlejò mi àwa àwa tarabọ ètò ṣùgbọ́n kó tó di pé a ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ dúpẹ́ fáwọn olóore torí pé èèyàn nìyẹn ni kẹ́ni lè ṣèmí ni o bàbá wa alhaji wa professor ahmed bin salahuddin Alasha aláṣẹ àtòrídarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ̀ sí nàbàtà three victoria rubi eke street lẹ́kì phase one bàbá tí ń dúró tì wá nísìnyí ó ti lé ní ọdún mẹ́wàá torí láti bíi two thousand and thirteen ni bàbá yìí ti wà two thousand and fourteen precisely ni bàbá yìí ti wà pẹ̀lú wa títí dọdún yìí títí dìgbà tá à ń sọ̀rọ̀ yìí kọ́lọ́ ń dákun bàbá náà ọlọ́mọdé ẹ̀ mọ́ padà sí ibú o wọn là nàbí lọ́dọ̀ ọlọ́run làlá ilà ilọ́lọ́ bàbá màmá wa alhaja khadija sọlá ìyá ni ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọsàbà adúpẹ́ fún yín o alájà akúdàtì kọ́lé towó àpàṣẹ àdínní ọwọ́ àdúrà ọlọ́mọsàbà adúpẹ́ fún yín o alájà Mansurat Olúwatóyìn lábẹ́kúta adúpẹ́ pọ̀ fún yín o ọlọ́mọsàbà wà kọ́lé yín o ẹrú ọlọ́run kan wọ́n ní a máa dárúkọ àwọn ṣùgbọ́n bí abẹ́yẹn bá ṣoore bẹ́ẹ̀ ká ròyìn ẹ̀ tó rà ń Adeleke àkọ́dá àwọn náà ti ṣe bẹbẹ fún wa pé pẹ̀lú ògùn Allah Eh, gbogbo àwọn tí wọ́n ń pè wá pé eh, àwọn ò tí ì sínú ni àwọn ṣègbà ni àwọn ṣàwọn ni bàbá yìí ní gbogbo àwọn tó bá ti pè wá eh, ká máa gbìyànjú ká máa fi nǹkan kan ránṣẹ́ sí wọn tó alájọ Abdulwasi Adeleke ọlọ́run níjẹ́ máa padà síbò ọlọ́run bá dúró tì í ọlọ́run bá wà pẹ̀lú yín o ọlọ́run ní fi í Garment Business Consulting Limited tí wọ́n wà ní nọ́mbà plus six Dr. Ọláwálé Ṣókúnlé Street ní Ìṣẹ́rí North GRA Opic Estate wọ́n kó ìjáàbù fún wa rẹpẹtẹ wàláhì ìjáàbù tí wọ́n kó fún wa yẹn bàbá quality ni wàláhì ó dẹ̀pọ̀ rẹpẹtẹ tí wọ́n kó fún wa ọlọ́run ní balẹ̀ iṣẹ́ yín jẹ́ ọlọ́run bá dúró tì yín ọlọ́run ní fi í sílẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o alájà ahájà wa ọ̀yá ṣìpẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run bá dúpẹ́ fún yín kúmọ́ alájì wa abdulateef ọ̀yá ṣìpẹ̀ àtìyàwó wọn wọ́n ní àwọn sàdá fún àwọn tó bí àwọn alájì wa salahudeen owó ní kókó ọ̀yá ṣìpẹ̀ aláàjì síkírù láì ògúntóyìnbó ọ̀yáṣípẹ̀ aláàjì àwọn samiat ọ̀yáṣípẹ̀ aláàjì àwọn fatimata ọlásàndé hasan ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọn kọ́lọ́wọn ṣekún sinmi fún wọn ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah ẹ wo ẹ̀yin yẹn mi torí pé ọ̀rọ̀ pọ̀ lónìí tá a fẹ́ yanjú pẹ̀lú àfa mi ti gbé wálé nìyí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nísìn ká lọ wo eré orí ìtàgé a ní ní àárọ̀ yìí tá a pè ní ẹ̀kọ́ Ramadan ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem <laughs> rògbé iná gbádùn gbogbo bó ṣe lọ ẹgbádùn ẹ̀kọ́ Ramadan tí ẹ wò tán yìí um, mo sọ níjó ni sì ní yẹ máa sọ wípé a ní ìdìkún lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ wa tí ẹ̀ ń sọ fún wa pé ẹ̀ ń gbádùn ètò wa tẹ́ bá wo sísítẹ́ẹ̀mù prógráàmù tiwa yìí ẹ rí i pé ó yàtọ̀ díẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ program tí ẹ̀ ń wò nù Ramadan àkọ́ nínú tó jẹ́ yàtọ̀ náà ni pé ẹ̀kọ́ Ramadan tí a ń gbé wá yẹn system kan tó yàtọ̀ gédéǹgbé ká kọ́kọ́ fi ẹ̀kọ́ Ramadan ká fi eré eré oníṣe ká fi kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ báyìí láti ṣẹ̀sìn báyìí láti ṣe so ká ẹsẹ̀ wàá gbà wọn fún wa ká máa treat tọ́píkì oríṣiríṣi oríṣiríṣi lọ́fà táwọn èèyàn sọ pé program yìí is one of the best program torí pé àwọn ń rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ tó ti pé àwọn program tẹ pé báyà àwọn àfa kan búra wọn àwọn àfa kan sọ̀rọ̀ ara wọn no eléyìí purely ẹ̀kọ́ ni a sì ń gbọ́ àwọn àfa tó yẹ yé à ń gbé wọn wá torí ẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹ bá ẹ ràn wá lọ́wọ́ gan-an lórí ètò yìí kí a máa rí ìkún lọ́wọ́ yín kọ́ ẹ pé bí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ń gbádùn wa káwọn ọ̀gá wa náà mọ̀ pé yes ah, ah ètò yìí wọ́n ń gbádùn ẹ̀ lóòótọ́ ìyẹn ni pé kí iléeṣẹ́ gan fúnra ẹ̀ kọ́ máa rí àǹfààní látara ètò yìí kọ́lọ́n kọ́ gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ṣe dáadáa fún wa o. náà gẹ́gẹ́ bí mo ti sọ wípé tí n bá padà èmi àtàlejò mi ni a ó jọ wọlé. àwọn fàwọn àti mo gbé wálé ní a ti gbé wọn wá láìpẹ́ yìí nínú Ramadan yìí náà ni wọ́n ti wá bá wa sọ̀rọ̀ nígbà tí Ramadan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bá a sọ̀rọ̀ ńgbà náà wípé àwọn nǹkan kan téèyàn máa ṣe tí ramadana rò fi ní jẹ́tẹ̀wọ́gbà àtàwọn àwọn àtẹ́yẹ́kọ́ téèyàn bá ń wù ọlọ́run tẹ̀ níbójú àwẹ̀ rẹ̀ wọ́n sọ fún wa níjọ́ náà lọ́hùn-ún ṣùgbọ́n lè ní mo wá tún pè wọ́n gbé bàbá mo tún fẹ́ kẹ́ ẹ yọjú sí wa torí pé ramadana yìí ó ní tọ́wá ṣe gan nínú ayé wa hmm? kí nìkan tá a wá ṣe láyé gan dẹ̀rí kí ni ramadana wá ṣe nínú ayé àwẹ̀ ẹ̀dẹ́ ènìyàn tí ó fi sọ wá di èèyàn tọ́lọ́run gan fúnra rẹ̀ sọ pé eléyìí ò ra yìí wa bàbá àwọn afáwà tí mo wá gbà lálejò lẹ́ni náà ni àwọn afáwà sheikh al-imam abdul jalil suleiman salamu alaykum wa rahmatulahi barakatu. aleykum salaam wa rahmatulahi barakatu. tó bàbá kékeré bí àlàyé mi òun náà ni wípé àkọ́kọ́ náà kí ni nǹkan tọ́lọ́run torí ẹ̀dá wa sáyé èní nìyẹn ẹ̀ẹ̀kejì ramadan tọ́lọ́run wa ni àgbà yìí kí lọ́lọ́run fẹ́ fi ṣe nínú ayé wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وما تبعه إلى يوم الدين ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó tún ní ká tún ó fi ṣe oore fún wa ni ó sì fi wípé ká ti lè jẹ́ ẹni tí yóò mọ oore ẹni tí ó tún wá foríjì ẹni tí yóò tún túbá ọ̀pẹ́ni fọlọ́wọ́n náà ojú ọ̀nà tó tún fi wá sí tí ń jẹ́ ojú ọ̀nà Islam gbogbo ẹnikẹ́ni yòówù tí Ọlọ́run bá ní kí ó bára ẹ̀ ní Islam kó máa fi ọpẹ́ kó máa fi fọlọ́run àbẹ́ni tí Ọlọ́run ń fi Islam tó fi ṣọ̀gán gan rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ òun náà lẹni tí ó ráyé wá ló sì tún rálì kìámà náà aṣèkẹ́ṣèkẹ́ fún lórí aṣáájú anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì náà ló já mọ gbogbo eléyìí òun ló dé tí ìmọ̀lẹ̀ dé òun ló dé tí ìmọ̀nà dé òun ló dé tí ń jó ohun gbogbo tí ń bẹ ní òkùnkùn tó parẹ́ òun ló dé tí ìmọ̀ dé anábì ní gbogbo tá à ń wí kọ́lọ́mọṣẹ́ aṣèkẹ́ṣèkẹ́ fún anábì náà àtúnwọ̀n àtàwọn sàábé àtàwọn ará rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti jagun ẹ̀sìn ní mímọ̀ ní ẹ̀sìn tí wọ́n ti lọ ọlọ́run ṣàbá kẹ́ gbogbo wọn. àmín. lẹ́yìn náà ni wípé ohun tí ọlọ́run ní kí àwa ṣe láyé kò sí kan méjì tí ọlọ́run ní kí àwa ṣe láyé ju wípé ká wá sin òun ọlọ́run. lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kádẹ́wà humanity nǹkan méjì tí ọlọ́run ti torí ẹ̀dá wa sáyé nì bí a bá wá rí kí ó tó di pé èèyàn lè sọ pé òun fẹ́ di ènìyàn ọlọ́run wá. Wa mo wá fi àwẹ̀ yìí mo fẹ́ fi kọ́ wa ní ẹ̀kọ́ bá a ṣe lè di ènìyàn ọ̀nà tá a lè gbà tá a fi di ènìyàn bọ́lọ́run lòun ṣe fẹ́ ká dà bọ́lọ́run ṣe fẹ́ ká rí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun wọ́n ti ń tu fún wa náà ni wọ́n ti ń tu fún wa àmọ́ bàbá rí ń bẹ̀ yẹn á rí i pé oníkàmọ́ ó sọ gẹ́gẹ́ bí òun ti ṣe pa àṣẹ yẹn fáwọn kan tó ti ṣáájú àwọn tó ti ṣáájú yẹn ni pé àwọn yẹn tí wọ́n ti di ènìyàn àwọn tó ń pààrọ̀ àṣẹ bẹ́ẹ̀ fún wọn wọ́n tẹ̀ tẹ̀lé wọ́n di ènìyàn nínú ayé nítorí pé ẹ̀dá tí Ọlọ́run bá dá mẹ́rin ni wá láwọn categories ẹ̀dá tí Ọlọ́run bá dá mẹ́rin ni Ọlọ́run dá àwọn ẹ̀dá kan màlẹ́kà ni wọ́n àwọn màlẹ́kà tí a wí inú ìmọ́lẹ̀ Ọlọ́run bá ti dá wọn àmàlẹ́kà tàwí la yakuluna wala yashrabuna hmm. wọn kì í jẹ wọn kì í mu wọn kì í sùn wọn kì wọn lóbìnrin wọn kì í produce wọn ní tí wọ́n ṣe la yasuna Allah àràwọn ọ̀yẹ̀fàlúnà àṣẹ tí Ọlọ́run bá pa fún wọn náà ni wọ́n máa tẹ̀lé àmàlẹ́kà ò ní ìmọ́nì tó fẹ́ lékún wọn sì ní ìmọ́nì tó fẹ́ dínkù tó pé bọ́ọ̀lù ti ṣe ṣe wọ́n ní ẹ̀dá wọn ní option tọ́lọ́mbà ni wọ́n ṣe ni wọ́n ṣe àwọn màlẹ́kà tàwí wọn ọlọ́run wá fún wọn ní làákàyè àmọ́ kò fún wọn tí ohun tí ń jẹ́ adùn ohun tí ń jẹ́ adùn náà ni pé kò fún wọn ní pé kí wọ́n jẹ wọn ò mọ̀ jẹ wọn ò mọ̀ mu wọn ò mọ̀ bóbìnrin sùn wọn ò ní kan ohun tí ń jẹ́ adùn láàkó sí lára wọn ju làákàyè pé ẹ ṣe báyìí wọ́n sì ń ṣe lọ́nu ni ọlọ́run wá dá àwọn ẹ̀dá kan àwọn ẹ̀dá táwí ẹ̀dá ẹranko làwọn àwọn ẹ̀dá eléyìí ọlọ́run fún wọn ní adùn wọ́n lè jẹ wọ́n lè mu wọ́n ń sùn wọ́n gbogbo tí ń jẹ́ adùn náà níbẹ̀ lára tiwọn náà onígbà tí wọ́n rẹ́rìn onígbà tí wọ́n sun ẹkún onígbà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ náà ń bẹ lára tiwọn náà àmọ́ kò sí làákàyè fún wọn àìsí làákàyè fún wọn tí wọn ní làákàyè kò lè jẹ́ kí wọ́n lè sẹ́ adùn tí wọ́n lọ́hùn fún wọn bàbá ra wọn ní ìyá sùn ọmọ àbàbá gun ọmọ ẹ̀ ọmọ agun ìyá ẹ̀ so ibi tí wọ́n ti bá dẹ̀ pàdé ara wọn ti bá wọn ni wọ́n ti bá wọn ní àṣepọ̀ nítorí kò sí làákàyè oúnjẹ tí wọ́n fẹ́ jẹ wọ́n á máa jẹun bó ti wọ́n ni torí kò sí làákàyè tí wọ́n fẹ́ fi sẹ́ oúnjẹ yẹn aṣọ tí wọ́n ń wọ̀ bákan náà ló wọ́n máa rí títí tí wọn ò ní pípààrọ̀ aṣọ yẹn kò sí pípààrọ̀ fún wọn bẹ́ẹ̀ sì ni ilé tí wọ́n gbé ilé kan náà tí wọ́n gbé yẹn náà bó ṣe mọ́ yẹn náà ló ti mọ́ kò ní sí ọ̀nà tó máa gbà tó tún máa yí padà kò sí nítorí Ọlọ́run fún wọn ní làákàyè àwọn ẹ̀dá kẹta náà ni pé àwọn ẹ̀dá tó já sí pé ẹ̀dá bọ̀rọ̀ gidi làwọn òkúta ni igi ni ọ̀pọ̀ gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ tí ò lè yí padà bó ti wà náà lòun náà wà kò sí làákàyè kò sádùn kò sí kankan àwọn ò ní. ẹ̀dá ẹlẹ́kẹrin náà ni àwa àti ènìyàn àti àlìjọ̀nú àmọ́ àwa èèyàn gangan lọ́wọ́ wa fókọ̀sì lórí jù ó ní wà máa kàlákì tó lè jinna wàlì ìnsá illa liya'buduni àtẹnìyàn àti àlìjọ̀nú yàn nítorí pé àwa èèyàn àti àlìjọ̀nú èyí tó fún màlẹ́kà ó fún àwa ènìyàn èyí tó fún ẹranko ó fún àwa èèyàn ó ní káwa ènìyàn ká ní làákàyè kí àwa ènìyàn sì ní adùn àti jẹ àti mu àti níyàwó àti ṣègbà àti ṣà àmọ́ làákàyè làwọn ọmọ ènìyàn fẹ́ fi ṣe wípé ó níbi tí adùn yẹn gbọ́dọ̀ mọ ó níbi tí jíjẹ yẹn gbọ́dọ̀ mọ ó tí gbọ́dọ̀ mọ tí gbogbo ohun tí ń jẹ́ àdóní gbọ́dọ̀ mọ láàrín tó pé làákàyè ni ẹni làákàyè bá ti bọ́lẹ̀ yóò padà sí ti ẹranko ẹni tí bá ti bọ́lẹ̀ ó máa padà sí ti ẹranko nìyẹn. Ah, ah, bàbá ẹni làwọn èèyàn fi ń ṣe ọ̀rọ̀ làwọn fi dàbí ẹranko ń yín bàbá. bẹ́ẹ̀ ni hmm. nítorí pé ẹranko ibi bá ti ti gbégun tọ́mọ ènìyàn bá wá gun ẹ̀ níbi tó ti gbé ẹ̀ á máa pè ní ẹranko. a máa pè ní ẹranko. Hmm. ọlọ́run wá fẹ́ kí ó wá fẹ́ fi àwẹ̀ yìí bí a bá wo àwọn àyà tí ọlọ́run fi sọ̀rọ̀ àwẹ̀ délẹ̀ a rí i pé àyà yẹn ohun gbogbo tí ń parẹ́ òní làálẹ̀kún tẹ̀tẹ̀kù tọ́wádú débì kan òní làálẹ̀kún tẹ̀síkùrún tọ́wádú débì kan òní làálẹ̀kún. nkuntun tàlámùn. ó sàn ó ń gbé lọ bẹ́ẹ̀ lẹ́wọ́n hmm. ni pé. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون لعلهم يرشدون àwọn tá a bá wò ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí a rí pé ó yàtọ̀ síra ni lè pé tó yàtọ̀ síra wọn látara eléyìí a wá rí pé kí lọ́lọ́run fẹ́ purpose lọ́lọ́run fẹ́ báwo lọ́run ṣe fẹ́ ká rí gan-an ọlọ́run fẹ́ ká já sí pé ó fẹ́ kí mùsùlùmí kọ̀ọ̀kan ká lè fulfil purpose in life being better people and being better ambassador of Allah. tọ́lọ̀ fi torí ẹ̀ tó fi gbé wa sáyé nìyẹn ká lè jẹ́ kàlẹ́fà ló fi sọ fún ànábì wa Dawud. Adam Dawud alayhi salatu wa salam. Alayhi salatu wa salam. Ya Dawud. Inna ja'alnaka khalifatan fil ard. Fahkum bayna nas bil haqq. Hmm, Wala tattabi'il hawa. Fayudillaka an sabilillah. Allah akbar látara eléyìí pé ya dáúd mo pè é dáúdà inna ja'alnaka khalifatan fil ardi ọlọ́run ni mo ṣe é ní eh, àrólé ní orí ilẹ̀ nítorí kí ni nítorí kò sí tí mo fi ṣe bẹ́ẹ̀ fàákùn bẹ́ẹ̀ náà náà sàbẹ̀lẹ̀ àkẹ́ ṣòṣò ìdájọ́ lẹ́rìn àwọn èèyàn pẹ̀lú òdodo kò rẹpìsẹ́ǹtì èmi ọlọ́run ní orí ilẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú kó ṣe ìdájọ́ fún àwọn èèyàn pẹ̀lú òdodo wà látàtẹ́lẹ̀ rẹ̀ á wà má wà tẹ̀lé fẹ́nu ìtẹ̀lé ìfẹ́ ẹnu gbogbo wa pátápátá gbáà tó pé ìfẹ́ ìtẹ̀lé ìfẹ́ ẹnu wa là á jẹun tá a bá rí ìtẹ̀lé ìfẹ́ ẹnu wa là fi ń mu tá a mú ti mú kú mu ìtẹ̀lé ìfẹ́ ẹnu wa là fi ń ṣe ṣekúṣe ìtẹ̀lé ìfẹ́ ẹnu wa là fi ń ṣe gbogbo tí a fi là fi ń wọ̀wọ̀ kú wọ̀ àmọ́ Ọlọ́run wá mú àwọn oṣù kan yìí wá mú wa pé láti fi restrict wa pé ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu kó lè jẹ́ kí ìfẹ́ ẹnu yẹn kó lè kúrò hmm. ibi tọ́lọ́ sì káwọn ọmọ ènìyàn lọ́rùn ni pé ó ti pọ́n àwọn ọmọ ènìyàn lé lẹ́yìn gbogbo àwọn ẹ̀dá tí a wí yẹn sí oníwàlá kọ́dí kàrámù náà bá ní àdámà wà á màlì náà ò fi lè báàrí wà lè báàrí wà sàkì náà ò yìnà tọ̀ yìí báàtì ọ̀fà dọ́lì náà ò alákẹ̀sí rí mi máa fàlàkì náà ò nítorí làákà ìyẹn náà ni pé ọ̀rọ̀ zakinaru mina tọ̀yìnbá òun ló fi ṣàpọ́nlé wa ṣàpọ́nlé àwọn ènìyàn lé gbogbo ohun tó dá màlẹ́kà táwí ọmọ ènìyàn tún máa kọ̀ntrol máa kọ̀ntrol àlùjọ̀nú ọmọnìyàn máa kọ̀ntrólù oríṣiríṣi ẹranko á kọ̀ntrólù wọn nítorí kí ni nítorí làákàyè làákàyè yìí ọlọ́run ọlọ́run fẹ́ lò fún wa ẹni tí làákàyè ẹ bá ti tó pé tọ́ọ̀tì ẹ̀ tó bá ti tí tọ́ọ̀tì hmm, tí tọ́ọ̀tì ẹ̀ bá ti ìrònú ẹ̀ tó bá ti ó ti parí. Allahu Akbar. ìfẹ́ yẹn tó pé ìfẹ́ ìfẹ́ inú inú ọpọlọ tiẹ̀ ló wà yóò máa wà ni ò ní ṣe ohun tí ọlọ́run fẹ́ kò ní ṣe pọ́pọ́sì ọlọ́run ẹni tí ẹ sì pé nínú ẹ̀sìn ọlọ́run ní gbogbo ẹni tí ṣẹ̀rí àgbéwá pé gbogbo ẹnikẹ́ni tí làákàyè bá ti yẹ ó ti ṣe kí ni kò sẹ́sì fóun nìyẹn náà nítorí pé kò sọ fẹ́ fi fó fẹ́ fi jọ́sìn fọlọ́run látara làákàyè yìí bí ìrònú èèyàn bá ti di negative hmm. tí ò jẹ́ positive kò sígbà tí ò ní máa ṣe ọlọ́run kò dẹ̀ sí ní bọ́ sínú bí ọlọ́run ṣe ń fẹ́ ọlọ́run ní onírìjálún látúlé tìjára wàlábéhún ánzíkìrìlá ọlọ́run àwọn èèyàn kan ń bẹ ibi tá a fẹ́ kí èèyàn dé nìyẹn ẹ̀yin ọmọ hmm. ènìyàn ibi tá a fẹ́ kí dé nìyẹn rìjálún látúlé tìjára ohun tí wọ́n fẹ́ jẹ́ àti ohun tí wọ́n fẹ́ jẹ́ látúlé tìjára wàlábéhún ánzíkìrìlá ohun tí wọ́n fẹ́ jẹ́ àtòun tó fẹ́ jẹ kò ní lé wọn kúrò níbi ìrántí ọlọ́run kò ní mú wọn kúrò níbi ìrántí ọlọ́run mm. nítorí gbogbo ohun tá a fẹ́ jẹ́ àtòun tá a fẹ́ jẹ òun náà ní lé wa kúrò níbi ìrántí ọlọ́run. bàbá ọlọmọsàjà rí i pé ah, ah, ọ̀rọ̀ lẹ́ ń bá wọn o ẹ̀rí pé wọn bá mú un lọ síbi wípé ntọ́lọ̀ fẹ́ ká wá ṣẹlẹ̀ táwa fi ń táàbì dèèyàn ẹlẹ́mẹ̀wọ̀n pé dèèyàn bíi ti báwo sì ni wá ni ẹni ọ̀tọ̀ lẹni tó mọ̀ pé tọ́lọ́run ń sọ pé eléyìí ibi tí ń bọ̀rọ̀ rẹ lọ yìí àlìjánà ni ọjà sí ẹlòmíín bẹ tí ń bọ̀rọ̀ rẹ lọ inú náà ni ọlọ́mọdé abadé inú náà. àwọn lọ sókè láwọn onísìn ìgbà tá a bá padà dé afáwa Sheikh Al-Imam Abdul Jalil ó sì wà ń kalẹ̀ láti tẹ̀síwájú lórí àlàyé wọn ẹ ṣeun ẹkú kalẹ̀. ẹ káwọn kọ́ra wa Ramadan Kareem mọ́mú wa Sheikh Al-Imam Abdul Sulaiman àwọn ni wọ́n ti ń bá wa yànnà náà rọ̀ lórí kí la wá ṣe láyé kí lọ́lọ́run kí láàrẹ wá fẹ́ sí lára wa ọláwẹ̀ fẹ́ sọ wá dé èèyàn irú èèyàn wo èèyàn tó pé lẹ́sìn tó pé lọ́rọ̀ tó pé ní gbogbo nǹkan kí lọ́lọ́run fẹ́ mú kúrò lára wa tó fi ní ká gbàwẹ̀ àṣé ìfẹ́ ẹnu lọ́lọ́run fẹ́ mú kúrò lára wa tọ́lọ́run fi ní ká gbàwẹ̀ bàbá ibi tẹ́ bọ̀rọ̀ dénú ẹni ẹnu ìwà nù tọ́lọ́run fẹ́ mú kúrò lára wa tó fi ní ká gbàwẹ̀. bẹ́ẹ̀ni a rí i pé àwẹ̀ yẹn àwọn kọ̀ọ̀kan wà tó fẹ́ sustain hmm. nínú ara wa àkọ́kọ́ náà ni ó fẹ́ sustain health wa àlàáfíà ara wa nítorí pé àlàáfíà ṣe pàtàkì hmm, nínú ìgbésí ayé ká bá wo mọ̀kọ́sídò ṣẹ̀rìn yà nínú ẹ̀ ní life gbọ́dọ̀ tọ́jú ara rẹ o sì gbọ́dọ̀ ní àlàáfíà bí o bá sá àlàáfíà a lè ṣẹ̀sìn tí a fẹ́ sìn kò pọ́síwù hmm. àlàáfíà bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ rí i pé lílà àlàáfíà yẹn ìjíjẹ tá à ń jẹun ní gbogbo ògbà ní gbogbo àsìkò tá à ń jẹ ń kó àárẹ̀ bá wa àmọ́ ìfi àwẹ̀ ìwífi oúnjẹ ńlẹ̀ bí a ṣe fojẹ ńlẹ̀ sí a rí pé ìwọ̀nba àlàáfíà à ń àlàáfíà tí ó já sí pé a fi ń sustain pé ah, ara náà ń fúyẹ́ ara náà ń ṣe bákan a lè gbé bóyá bó ti wà ẹlòmíì nínú aṣọ tó ti wọ̀ tẹ́lẹ̀ tí ó ti ha aṣọ náà ti ń ṣe déédéẹ̀ nítorí àlàáfíà bẹ́ẹ̀ dẹ̀ ni àwẹ̀ ìfẹ́ ó fẹ́ relationship lẹ́ẹ̀rin wa lẹ́ẹ̀rín àwa àti ọlọ́run wa lẹ́ẹ̀rín àwa fún ara wa lẹ́ẹ̀rín àtàwọn tí wọ́n tún tọ́ tún tọ́lọ́run kó sí wa ní lẹ́gbẹ̀gbẹ́ because mẹ́ta stage mẹ́ta lọ́mọ ènìyàn ọ̀kan ni ọ̀kan ni depend ọ̀kan ni independent ọ̀kan ni interdependent depend ni pé nígbà tí a wà kékeré ẹlòmíì lè gbèlògbé sí ayé ẹ̀ bẹ́ẹ̀ títí tó fi kú tó kó máa ma depend lórí èèyàn náà ni. Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì independent ni pé ti tí òun náà tó pé èèyàn ni mí ó lè sustain ara fún ara ó lè jẹ fún ara ó lè mú fún ara ó lè ṣe gbogbo kan fún ara àmọ́ kò lè rí tẹlòmíì gbọ́ àìpẹ́ hmm, hmm, hmm. ẹlẹ́kẹta náà ni inter-independent eléyìí ó ti ó lè bọ́ra ẹ̀ ó tún lè ṣe fún ènìyàn eléyìí ó rí dáadáa ara ó tún lè ṣe fún ènìyàn ohun tí àwẹ̀ sì wa lọ nìyẹn relationship a wa ni jíjẹ sàré wa ní gbogbo nǹkan wa a rí pé relationship yẹn à á mú lẹ́ẹ̀rín àwa àti ọlọ́run àfilẹ̀ ìgbà kan nínú ẹ̀ náà òun náà ni intellectual development làákàyè wa lásìkò nínú àwẹ̀ tá a wà yìí ó yàtọ̀ pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àfa àbáwọn tó bá ń ka alukurani làákàyè yẹn tún ṣe kí ni ó tún sharp ìrònú yẹn yàtọ̀ ó ń yàtọ̀ a rí pé negative ò ní kò ní tètè wọ ọbẹ̀ nítorí pé ìfẹ́ inú fẹ́ ó ti fẹ́ lé ó ń lé ìfẹ́ inú yẹn ó lè kú òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹ̀rin rẹ̀ ni pé spiritual growth ìyẹn spiritual development ìwà nínú ọlọ́run ìdàgbàsókè ẹ̀mí hmm. àìpé nínú ọlọ́run ń eh, gbogbogbà kò sẹ́ni tí ó gbàwẹ̀ tí ò ní máa rántí ọlọ́run kò sí àfi tó bá gbàwẹ̀ lókù tó bá gbàwẹ̀ wà máa rántí torí pé ibi yẹn gbá jẹ́ rántí pé ah Ah, àwọn ọkọ ẹni tí ń gbà. Ah, wà á kò sí wọn ní kó mú ẹ kó da ìdùbúlẹ̀ ní kó mú ẹ kó má lè ṣe kankan. bó tẹ̀ ẹ́ lẹ́tí gbogbo ẹ̀ wọ́n mọ̀ ẹ́ ti lọ kírun eh, eh, eh. àsìkò ló ti tó ẹja jọ kírun. ajá lọ kírun wàá máa fi yẹn pé ah, màá ṣàtúnṣe àlùwàlá òun á tún wọ ẹnu mi lọ. Mm. gbogbo eléyìí òun fi wọn ti gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ wípé àwọn kan wà o jíjẹ ìjẹ ohun tí wọ́n fẹ́ jẹ àti tí wọ́n fẹ́ jẹ kò kó wọn kú níbi ìrántí hmm. ọlọ́run nígbà kan. ìjà lóhùn látúlẹ̀ ìhìm ti jára tó ń wà lábẹ́ òun àti gẹ̀rẹ́lá. nítorí pé kò kó wọn kú bẹ́ẹ̀ nígbà kan hmm. bọ́lá sì fẹ́ ká rí nìyẹn ká má kú níbi ìrántí òun nígbà kan. ló fi sọ wípé wàyíṣà ndí àlìsọ̀lá ti mi yá omi jùmọ̀ àti wàṣáwò láti kiri la wàzáàrò lè bẹ́ẹ̀ yà òní ká fi jíjẹ mímú yẹn ká tó fi lẹ̀ ká lọ síbi ìrántí yẹn kò tó wá dúró ó ní wàyíṣà kú di àti sọ̀lá fàṣẹ́sì mú fi láàdì ọ̀pẹ́bù mi fọdìlì láì wọ́n sì kù mú la pẹ̀lú ibi tẹ́tí pé ń jẹ tẹ́tí pé mú tẹ́tí ẹ má tún gbàgbé mi ọlọ́run bẹ́ẹ̀ ó wá gbé àwẹ̀ yẹn fún wa wípé ká má bàa lè gbàgbé òun ọlọ́run láwọn kalẹ̀ máa ń tó wọn lọ́hùn ní gbogbo ìgbà ó dẹ̀ tún gbé àwẹ̀ wa láti fi control emotion hmm. emotion emotional tó máa ń wà fún ọmọ ènìyàn eh, tó bá ètò máa obìnrin tí ara ẹ̀ máa fi le hmm. èèyàn ò lè gbà rẹ̀ kó sọ pé ara òun le kò sí bára náà ṣe fẹ́ le hmm. tó bá wà nú àwẹ̀ so ìyẹn ni ó fi kọ̀ntrólù wa nìyẹn hmm. ó tún fi èèyàn bínú àwọn àwọn emotion tó máa ń mú èèyàn bínú ó fi kọ̀ntrólù wa ọ̀kánjúwà ó fi kọ̀ntrólù wa gbogbo irú àwọn emotion tó pé ó hmm. máa ń kọ́ sí. oúnjẹ ọmọ tí gbóúnjẹ kalẹ̀ kò sáré tọwọ́ mọ́ ọ ojú mọ́ gbogbo gbogbo tí ó jẹ́ emotion tó jẹ́ pé àwọn ẹranko ò níbi kọ̀ntrólù sí hmm. tí pé lẹ́yìn àìní ní àìsí àwẹ̀ <clears throat> àwa náà ò lè kọ̀ntrólù ẹ̀ àmọ́ àwẹ̀ bá wa kọ̀ntrólù ẹ̀. a wà restricted níbi oúnjẹ níbi oorun nítorí pé oorun àti ibi oorun lèèyàn ti ń ko nǹkó kúkò àmọ́ Ọlọ́run fẹ́ ká fi oorun lẹ̀ ó ní tẹrúmù náà lẹ́là. Súnmọ̀ tànámù léyìlá. Súnmọ̀ tànámù léyìlá. Tẹrúmù lẹ́ìzà. mọ́ ó ní òfẹ́ ohun gíga ó hmm. dẹ̀ wá ń sùn ó ah, ah. ah, gbọ́dọ̀ sùn nítorí kí ni gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ mú àlúùlù nínú odò ó gbọ́dọ̀ wọnú odò ni. torí ẹni tó bá fẹ́ sùn ò gbọ́dọ̀ sùn ẹni ó bá ti sùn kò ní lè sùn hmm. látara eléyìí ọlọ́run fún eléyìí ó fi fún wa wípé ká dìde á dìde lóru ànábì ànábì Muhammad nínú oore tó ṣe fún wa ká ṣe kìyàmù lélẹ̀ ká dìde lóru ká ṣàdúrà ká ṣe gbá ká ṣàwò níwọ̀nba e, ìwọ̀nba kò sí bó o ṣe fẹ́ ló gbàwẹ̀ tó wàá ṣàjì fún sáré hmm. bó tilẹ̀ jẹ́ omi náà ló máa mu ni àsìkò tó fi jí tó fi mu mi yẹn wàá lè ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ló ń èyẹ kan ló wí bẹ́ẹ̀ ni o méjì ló wí bẹ́ẹ̀ ni o hmm. mẹ́ta o rántí ọlọ́run nìyẹn hmm. so ìfẹ́ inú tó mú ajá máa fi sùn lágo mẹ́wàá títí a máa fi jí lágo méje ńgbà míì ọlọ́run ní kí ìfẹ́ nìyẹn kó ṣe kí ni kó gbọ́ sẹ́gbẹ́ kan hmm. nítorí gbogbo ẹnikẹ́ni yóò tó bá ní ìfẹ́ inú kò lè di èèyàn jíjẹ́ èèyàn láyé ká sì ìfẹ́nu gbọ́dọ̀ kú ń hmm. bẹ́ẹ̀ ni oorun sísùn wa ó gbọ́dọ̀ kú ń bẹ̀ gbogbo eléyìí náà ni àwọn tí ọlọ́run tó kó sínú àwẹ̀ yìí tó pé ká fi lè di èèyàn gẹ́gẹ́ bí àwọn èèyàn tí ó ti kọjá lọ tó fi sọ pé kútìbà aleikum siyam kama kútìbà ala alladhina min qablikum la'allakum tattaqun. tó pa àwọn yẹn ṣe kí ni wọ́n bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀kẹ́ tó bá sì ti bẹ̀rù ọlọ́run ọlọ́run sàn ní ẹ̀san rẹ̀ ní ilé ẹ̀jìsí lọ́wọ́ ahsan bí máa àmìlò bí máa àmìlò pẹ̀lú iṣẹ́ tí tí wọ́n ṣe. bàbá ọlọ́run mọ́ṣà ṣàánú wa kó. àmín ọlọ́run gbà lọ́wọ́ wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ ẹ dákun mo wá fẹ́ béèrè béèrè kan níbi abala àbítẹ́ déhùn sọ́dá kéèyàn máa gbààwẹ̀ kó sì máa yan dì bóyá kọ́ máa báyìí mi ò ní kí mi ò ní kí mi ò ní kí. mo gbá ti sọ nínú nínú ah. ètò kọjá lọ. Hmm, tó yẹ kó tó gbé ẹkẹ tẹ lè sọ. pé hmm, pé kẹ́yìn máa yan dì ẹni tó bá ń gbààwẹ̀ kò gbọ́dọ̀ yan dì. nínú ọ̀rọ̀ tá à sọ sí relationship nípa pé àfẹ̀yìn àwọ̀ ẹ̀yẹn fẹ́ kó wa láti lè ṣe kí ni ká lè yọ akójọ. ká a lè jẹ́ kan ṣoṣo náà àjọ jọ kírun papọ̀ àjọ jẹun papọ̀ àjọ ṣe gbogbo nǹkan gbogbo ẹ̀ lápapọ̀ báwo ló ti ṣe fẹ́ jáde ńbẹ̀ kò sóhun tí ń fẹ́ ó di ju ìfẹ́ ẹnu yìí náà ní fà á tó ti pé wà pé tọ̀ tó yìí Muhammad ó ní ẹnìkan náà méjì dọmọ náà. ah olórí kan méjì ní ojú ọmọ baba kọlọ wá ṣe wà lọmọ náà. àmì ọlọ́run járe yín pé ẹtì ẹtì ẹtì ẹtì ẹtì bá ń fọ́ lójú ẹtì bá ń yanjú ẹ fáwọn tí ń wò wá ń lé ìwọ ìyá tó lóòní kí àbúrò rẹ mọ́ bàbá tó lóòní kí fámìlì rẹ mọ́ tó ní ìkàdé yín dàlẹ kíá mọ Ramadan ti dé jọ parí ìjà láàrin yín n tà ń sọnù ẹ má yẹn rí ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run làlá ilá ilá ẹlọ́run kẹ́ tó mọ̀ lọ́ọ́ bá ẹ bá ń fún àwọn ará ilé ní nọ́mbà yín a lè ríyàn méjì mẹ́ta tí wọ́n fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín nípa ntẹ̀wé àbí nǹkan míì tí ó yẹ wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn torí nípa ọ̀rọ̀ ẹ̀sìn alihamudulilayi ọlọ́run ni ó yẹ yín púpọ̀ ẹ bá fún àwọn èèyàn nọ́mbà yín. o oh eight o oh, hmm, twenty seven thirty five two three four five. again o oh H o hmm, twenty seven twenty seven thirty five thirty five two two three three four four five. five àbẹ́ẹ̀rí nọ́mbà náà <laughs> nọ́mbà àwọn alágbára ni ẹ̀rọ ìfẹ́ wa nínú àwọn tó gba ìbéèrè wa pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlá tí wọ́n dáhùn ìbéèrè wa dáadáa tí wọ́n sì gba ẹ̀bùn wa á fún ìkan nínú wọn ní ẹ̀bùn ní àárọ̀ yìí ta ló ń ká sókè lọ́hùn náà tá a bá padà dé mi àtúntàn máa jọ bọ́ sójú ìwòran yín kalẹ̀. ẹ padà wa mo ẹja dìmú dáadáa wọ́n ní ká mọ̀ yẹn di inú àwẹ̀ ẹ dákun ẹ pa òdì yíyan tí wọ́n ti sọ fún anjú òní tẹ́tẹ́lẹ̀ mo tún wá mọ̀ mọ̀ tún béèrè lónìí wọ́n tún tọ́lá ìṣe fún wa lórí ẹ̀ ẹja àgbà àwẹ̀ bọ́lọ̀ ti ní àgbà kalẹ̀bà ní ládàtọ̀ yẹ ká ní ọlọ́musa gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. ní abala tó kẹ́yìn lórí ètò tòní mo sọ fún wa wípé nínú àwọn tí wọ́n gba ìbéèrè wa dáadáa a tún ti pe ẹnìkan wá sẹ́rí ètò wa ẹ wa ìbéèrè wa ta máa ń béèrè ta máa ní káwọn èèyàn text yẹn tẹ bá text ansa yín tán sórí fóònù wa ẹni tí ansa rẹ bá kọ wọlé tó dẹ̀ correct dáadáa jù la máa ń pè wípé kó wá gba ẹ̀bùn yẹn so àwọn tó bá yẹ pọ́nà wọn jìn for example nísìnyí àwọn nǹkan ń bẹ tó jáde pé ọ̀nà wọn jìn so a ti send nǹkan sí wọn àwọn náà máa wò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn irú àfáà ń bẹ Salahudeen Toyib látàbẹ́kúta ni ọ̀nà wọn jìn àti sẹ́ndì ten thousand naira sí wọn látọ̀dọ̀ bàbá wa Professor Ahmad Olani Salawudeen sísítà wa Aisha Adérántí Abdulsalam Ọ̀ṣun state làwọn ti answer question wa a sẹ́ndì ten thousand naira sí wọn látọ̀dọ̀ bàbá Professor Ahmad Bunu Salawudeen brọ́dà wa Salman Muhyiddin láti lọ Àbújá làwọn ti dáhùn ìbéèrè wa a sẹ́ndì ten thousand sí wọn látọ̀dọ̀ bàbá professor ahmed bin salawudeen so bí ṣe ń lọ nìyẹn so kọ́lọ̀ ń kọ́ mọ́sá gbàdúrà wa àwọn tó bá yẹ kí wà lẹ́kọ̀ọ́ a máa ń pè wọ́n pé kán yọjú sí wa so that kẹ́ ẹ lè rí wọn ká ṣe ẹ̀bùn wọn direct torí àwọn yẹn àwọn tó ní bonus bonus tí wọ́n ní wípé sẹ́ńpọ̀ owó nìkan la sẹ́ni sáwọn àti bí but irú àwọn tó ń wáyé nísìn wọ́n máa gba ẹ̀bùn lóríṣiríṣi à fún wọn láṣọ à fún wọn ní gbogbo nǹkan tá a ní bí pátápátá la máa make pa fún wọn á tún wá fún wọn ní owó sẹ́yìn <laughs> pé ó kí jù àdúgbò <laughs> lọ́dọ̀ ọlọ́run afáwa tí wọ́n wá gba ìbéèrè wa ti inú àwọn ìbéèrè tí a béèrè kọjá náà ni afáwa Ridwanullahi Olóyèdé ẹ bá ń sálàmù sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. nǹkan kan tí mo kàn mọ̀ pé mo ń fura sí ni wípé ó dà pé àwọn tó mọ̀ ń sábà gbà béèrè mi jù àwọn àfáà tó láwọn àbẹ̀rẹ̀ yẹn náà wọ́n jẹ tí <laughs> alálàáfáà ó yẹ nísìnyí pé àáfàá náà ni àwọn àáfàá wa se ẹ ń kọ́ àwọn ọmọ ni àbẹ́sí ń lọ lé kéwù. mo ń kọ́ ọmọ kéwù. ẹ ń kọ́ ọmọ kéwù báyìí ni. mo tún kọ́ ọmọ kéwù bíi tí mo ti jáde ọ̀dọ̀ Mọ́lánà Sheikh Suleiman Farouk. ok bẹ̀lẹ̀ jáde. mo ti jáde ní two thousand and nineteen. alihamani. alihamani. Allahu Akbar adamallahu hayata sheikh ọlọ́run musa bá sẹ́lẹ̀kọ́ àlùbáríkà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah eléyìí na fi yé wa wípé nínú àwọn tá a gbọ́dọ̀ máa gbó gbósùbà mímọ̀ fún mhm. ní bàbá wa fadila sheikh adoktor suleiman farouk alimiskin billah oníkìjìpá alimufti dr mufti dr bilari Ìlọrin adamallahu hayata sheikh ọlọ́njẹ́mi yógùn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah torí pé tá a bára àwọn èèyàn tu ń jáde lọ́dọ̀ yín tí wọ́n dẹ̀ ń dáhùn béèrè wa tí wọ́n ń gbógun yín yọ wọ́n ń gbógun yín yọ kọ́lá àlejò ní mo sì ìyá kan wá obìnrin kan òun náà dáhùn béèrè dáadáa mo wá béèrè pé ta làáfà rẹ ó sì dákọ àáfà rẹ mo tún faṣọ àǹkárá ọ̀pá mẹ́fà mo fi ránṣẹ́ sàfà náà <laughs> pé kó máa ń gbé fáfà torí pé kí ni àwọn tí máa ń kọ àwọn kéwú ẹja a iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe o àti kọ́ máa ń kéwú a kò yí sì hmm, kò yí sì kò yí sì ẹ̀rí pé ìkànnà àáfà ó ní ìní bùlítù bìfítì àti arúhùwà dúdú kúlẹ̀ yóò mí ìléyìí táfà yẹn kọ lóyún níjọ náà pé ẹ ṣàánú mi mhm. tẹ bá fẹ́ ṣàánú yẹn láyé fáwọn àjìdáàdù sàṣin e, àyòrísí mu alẹ́mu ẹni tó yẹ ká ṣàánú jù nìyí ẹni tó ń kọ́ máa ń kéwú ọlọ́run bá ṣe dára fún yín ọlọ́run náà muhammed ọdọ ọlọ́run ẹ ṣeun wípé ẹ ti ẹ̀ dáṣẹ́ tó wa ẹ̀ dá wa dá ẹ̀yin náà ń wò ojoojúmọ́ lẹ́yìn ojoojúmọ́ mí sí ẹ̀rí wàláì Allahu tí o bá ti sí náà yín tún tan dátà yín tún fi wò lórí online. <laughs> ọlọ́run bá sàlùkù àlùbáríkà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àdúrà wọ́n gbà ọlọ́run bá dúró tì í. <laughs> ẹ jẹ́ ká wá ṣe báyìí nípa àwọn ẹ̀bùn tí a fẹ́ fún yín um, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí látọ̀dọ̀ bàbá wa alhaji wa professor ahmed bin Salahuddin president standard insurance consultant limited tí wọ́n kàrí sí nàbàtà three victoria rubi eke street lekki phase one sẹ́rífìlà yìí màá kọ́kọ́ fún yín nìkan ah, látọ̀dọ̀ wọn màá fún yín ní tíṣàtì yìí látọ̀dọ̀ wọn ẹ bá kọ́lọ̀ tóbi Allahu Akbar mo tún fún yín ní kí o dà yín náà látọ̀dọ̀ wọn náà ni o kí o darí wọ́n fi ń di kí nǹkan bá sọnù ni láti ọ̀dọ̀ wọn náà ni mo ti ẹ̀ gbádùn yín àfáà ní Allahu Akbar kí ni bá tún ok ẹ jẹ́ ìṣẹ́ báyìí ok aṣọ aṣọ ọ̀pá mẹ́fà yìí aṣọ ọ̀pá mẹ́fà yìí ìyá wa alájà wa Khadija Ṣuọlá láti lọ Amẹ́ríkà ni wọ́n ti ṣètò ẹ̀ fún wa pé ká máa fáwọn èèyàn ẹ kọ́kọ́ gba ọ̀pá mẹ́fà yìí ẹ̀yin lẹ́nu yìí ó yẹ nísìn kọlọ́n kọ́ gbàdúrà wa lánàá bí lọ́dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ tó wá fún yín lọ́pàá mẹ́fà eléyìí náà <laughs> bí n bá ti rán àfáàdì ẹgbẹ́ mi báyìí èrí mi máa yá ni ah, lọ́wọ́ sánú èmi náà ni. ọ̀pọ̀ mẹ́fẹ́ eléyìí ẹ bá ń fún àjìyà tó dára pé mo rí pé ẹsẹ̀ sí nìkan ní gbogbo <laughs> ẹ bá fún àjìyà ah, alhamdulillah ẹ ṣe àwọn kan bẹ tí wọ́n tún kó ìjábọ̀ fún wa torí ẹ sáré ìyàwó lé. abẹ́ẹ̀ni ọmọ gan wa <laughs> ọmọ tó wà. alásàlátújọmọ ah! alásàlátújọmọ lékeu. Allahu Akbar. abẹ́òkúta lọ alhamdulilah ẹ mọ̀ kọ́tà ṣe ẹ jẹ́ fún yín ní ìjáàbù yìí ìjáàbù yìí ó débẹ̀ wàláì tájì abálù ẹ máa láìkẹ́ gan ọ̀ọ́lọ́ ìjáàbù yẹn ni ìjáàbù yẹn tún wá ní fìlànú hmm, àwọn garment consult àwọn ni wọ́n ní wọ́n wà ní opic ẹ̀rí sẹ́ni pé original ni quality quality ẹ̀rù ó tún ní fìlànú la ilaha illallah iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ ládùnábí lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ bá a dúró tì wọ́n wọ́n fẹ́ràn ọlọ́run púpọ̀ lára wa àfáwà kan ni wọ́n kó rán sí wa àfáwà abdulhamid sórin ọlá wọ́n dẹ̀ kó jíṣẹ́ fún wa hmm. iléeṣẹ́ náà ò ní bàjẹ́ ládùnábí lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà lẹ́tún ni ìjáàbù yẹn bá ń fún ajiya ní ẹjẹ́ fún yín ní kúránì ẹjẹ́ fún yín ní kúránì ẹ̀yìn nǹkan àwọn kéwù bàbá professor eh, ahmad bin salahudeen wọn náà kó kúránì fún wa ẹjẹ́ tó fún yín ní yìí náà ẹ wá máa sọ àkáǹtì nọ́mbà yín bẹ́ẹ̀ ti náà so nísìnyí látọ̀dọ̀ bàbá wa Professor Ahmed bin Salahuddin Ọláníyì Salahuddin kí torí ó dà pé ẹni Abẹ́òkúta mẹ́kọ̀ọ́ ni ẹ̀ ń jẹ sí. ìjọba ah, wà lábẹ́òkúta lọ́mọ kí ó àṣìṣe lọ́mọ kí ó ní òkèrà ń bí. òkèrà ń bí náà. bàbá wa Láwù Latif Akéwòsọlá. Akéwòsọlá. Ah! ní dasin ah ni dapsi ní sáré dapsi. Ben. sá. ah allah ah, allah akbar. a ṣe ń lọ táwọn bò allah akbar ah tu ni dapsi bẹ̀rẹ̀ tún ẹ tún sẹ́ẹ̀mọ̀ ah, mi dáadáa ní bẹ́ẹ̀. mo mọ̀ yín dáadáa. allah mami ò dáa. ẹ máa ń ṣe tààjù dì ní. ní èrò olè gbà. Ah! gbà tí mo ṣe wà lẹ́kọ̀ọ́ mi. allah akbar kẹwàá láàyè ya mi ò dáa rí fèsì rí o. mo jẹ padà lábẹ́òkúta torí àti lọ gbéṣẹ́ bàbá tó bí mi lọ́mọ very good ọlọ́run ọdẹ sí ọlọ́run ọlọ́run kùn yín lọ́wọ́. àmín ọlọ́run ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run. láìláìláìlá. àmín. ẹ àkáǹtì lẹ́ ń lò. gtb. gt ní mm, ẹjẹ kàṣí báyìí ok torí pé ah Allahu akbar kabira e, kí ni àkáǹtì nàmbà yẹn. zero one mhm, two four mhm. seven five mhm. nine eight six one. ee o gt olóyin dínà ni ìdíwánu láyé adéhùnmí ló gbé jáde Allahu akbar kabira ẹ ní ẹ jẹ́ ká ṣe báyìí um eh tó alhamdulilayi eh torí pé bàbá wa professor ahmed ọlani salahudeen wọn náà ní gbogbo àwọn tó bá ti wá gba ẹ̀bùn wa bẹ́ẹ̀ wọn hmm. kí a máa fún wọn kí ọlọ́mọ sàjárí bàbá náà pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. sẹ́ni kò ti wọlé ẹgbẹ̀rún mélòó nù. ẹgbẹ̀rún mẹ́wàá. tọ́ alhamdulilayi alhamdulilayi bukata bi ya <laughs> tó ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ gbọ́n àtàn fún ilé mu àtàn fún ilé wo. ọlọ́run masha wàhálà anabu wa muhammad. sallallahu alayhi wa sallam. anabi ló já mọ̀ pé gbogbo ẹni tó bá ti ń dá sí tọ́ ọlọ́run ọlọ́run á máa san wọ́n lẹ́san dáadáa. pápá gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọlọ́rẹ káwẹ̀ tó dé àtinú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ àsọdàkọ́tù tó sí olùbàlà gbogbo tí ń jẹ́ ọ̀ràn àdánwò láyé tó bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn àdánwò àmà kakú ńlẹ̀ńlẹ̀ ni ọlọ́run máṣàwọ́lá níbo wa Muhammad wọlá Al-Qur'an tó jẹ́ àmọ́ pàtàkì má tọrẹ gbogbo àwọn tí wọ́n ń tọrẹ ọlọ́run má jọ̀wọ́ tán lọ́wọ́ wọn o ya Allah arísìkí tí wọ́n kó lẹ́ẹ̀lẹ́ lọ́ fi mi ṣètò ọlọ́run tí wọ́n fi ń dun àwọn èèyàn nú pẹ̀lú bí Nàìjíríà ṣe rí lásìkò yìí kò sẹ́ni tí ó gbadúrún tá a gbà yí àbẹ̀ni tí wọ́n fún lówó tí ò ní ṣàdúrà kódà kó má ṣe ẹlẹ́dàá yóò má ṣàdúrà fún wọn gbogbo ibi tẹ́ ti ń rásì kí ọ̀hún náà ọlọ́run ní jẹ́ kó gbẹ láéláé ọlá ọlọ́run tọ́lọ́run ti ń dá yín ọlọ́run ní jẹ́ ó gbẹ láéláé èyí tọ́lọ́run ṣe fún yín èyí tọ́lọ́run ó bá ṣe fún àwọn ọmọ yín jẹ́ kó jẹ́ èyí tó tù ju ti yín lọ ni ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ bàbá fún alálàáfíà ara bàbá bùn lẹ́mí gígùn àwọn afọ àwọn àgbà náà bàbá àṣeyìk bàbá tó gba ayé mọ̀ sí àfa ọba hmm. ọlọ́run má ṣàwọ̀ lálùkọ̀ọ́rá ni àmọ́ náà lẹ́ ń pè yìí ọ̀pọ̀lọpọ̀ àfa ni ó gbagun tí wọ́n kólẹ̀ yìí ọlá yóò lọ dá sílé ẹ̀ ni báwẹ̀ bá lọ kí àwẹ̀ máa ta <laughs> aṣọ ìtajà làbíà kó máa ta fúránì lókù ọlọ́run tí ò ṣe yín bẹ̀ látàná títí ń toyín bọ̀ wá látàná ọlọ́run máa tún bàbá toyín jù báyìí Allahumma àmín iṣẹ́ ọlọ́run lẹ́ ń gbé dání àláfíà ara àti gígùn ẹ̀mí àtàlékún mímọ̀ àṣàbà túbọ̀ ṣe fún yín la ilaha illallah wàlá bisimilahi rahman rahim bizulli kọduwa feitu baabi kasa ilan inna tazalula inda baabi ka yanfa o wàjàcaltu muctamadi aleyka tawakulan wabasatu kafe sa'ilan atadarra fabi akiman ahababtahu waba بعثته فأجاب الدعوة من به يتشفه اجعلنا لنا من كل ديك مخرجا والتبنا يا من إليه المرجع ثم الصلاة على النبي وآله خير الأنام ومن به يتشفه ولا أولى ولا قوة إلا بالله العلي العظيم جزاكم الله خيرا كثيرا آه وإياكم ولما سينا لساري اللهم آمين ولا tó wọ́n ní ká dúpẹ́ fẹ́ni torí tó mọ́jú ìyẹn ní òwò bíi àwọn bá pàtẹ ìran kalẹ̀ táwọn àbárẹ̀ ni wò ń kọ́ hmm. ṣùgbọ́n káwọn yóò ti àjòkó ti tẹlifíṣàn kan máa ní ah, aago márùn-ún ọgbọ́dọ̀ lù àfikún wọn ti máa retí programu uh, Ramadan Karim, lórí sun ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run dákun wọ́n jẹ́ iná ọmọ padà sí ibú àti gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn wa bẹ́ẹ̀ ọlọ́run sábà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ìlà lọ́dọ̀ gbogbo wa ẹ dákun àti nídìí ẹ̀bùn sí o kódà nídìí owó sí a nídìí nǹkan sí bàbá wa alhaji Abdul Wasi Adeleke adúpẹ́ púpọ̀ lọ́wọ́ tí yín náà púpọ̀ fún tẹ́ ẹ ṣe fún wa ọlọ́run sábà adúpẹ́ fún yín àwọn ní gbogbo àwọn tí wọ́n ń sá wa tí wọ́n ń sá tọ̀ wá wá pé ẹ dákun ntí jẹun ntí ṣe